àwọn ìjọ Ahmadiyya àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́níyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Ghulam Ahmadu lànàbí àwọn Ahmadiyya lòjíṣẹ́ àwọn Ahmadiyya níbi tádọ ni bàbá rẹ̀ wọ́n kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá ń retí Ìsá ọmọ Màríyàmá kìí ṣe Gulam Ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò Gulam Ahmadu tó ń jẹ́kọ̀ọ́ dìyà níyà kí gbogbo wa lọ́ọ́ mọ́ dájú kúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ òkúrọ ní gbogbo wọn o. kàláwù ìṣọṣọ wa káàmẹ́bí kẹfì ríru ní ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíra kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti shehu ahmada tó lẹ́sìn ìjáníyà pẹ̀lú ìbọ́yìn nìyà ó kúrò ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó níjẹsẹ̀ dé òpin ká láwùn àwa ṣe o fi súnà rẹ̀ borí o. àwọn ìjọ amáàdíyà àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o amáàdíyà ẹ̀sìn tí wọ́n ń ṣe. Mírízà Gúlam Ahmadu lànà bí àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiru tá à ń retí Ìsá ọmọ màríyàmá kìí ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ kọ̀dì ìyá níyà kí gbogbo wa lọ máa dájú ó kúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ ọ̀ ó kúrọ ní gbogbo wọn o. kàláwù ìṣọ́ṣọ́ wa káàmẹ́dì kékeré o bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ àwọn ṣíya káláwù làwa níbẹ̀. mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn ìdáníyà pẹ̀lú ìbọ́yìn nìyà ó kúrọ̀ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa ní kíkí ti Islam kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní alẹ́ òní alẹ́ òní ni alẹ́ alkhamis alẹ́ alkhamis déètì òní ni ọjọ́ kọkànlá ọjọ́ kọkànlá oṣù kejì oṣù safar ọdún 1444 mo kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín asòfíà zatu tọ̀ríkọ́ khalafat al-islam ẹ̀sìn sufi onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn islam episode 28 kókó ìwádìí ní alẹ́ tòní àwọn irọ́ ńláńlá. Ńlá tí sheu ahmada tijani pa tí àwọn mùrídì rẹ̀ gbà á sí òdodo àwọn irọ́ ńláńlá tí sheu ahmada tijani pa tí àwọn mùrídì rẹ̀ gbà á sí òdodo episode twenty eight inshallah ẹ dákun gbogbo ẹ̀yin èèyàn dáadáa tí aláọ̀kadà rà pé kẹ ẹ láǹfààní láti wà pẹ̀lú wa lórí ètò ẹ ní tẹ love àti like ẹ bá ní tẹ love àti like kẹdẹ bá ní share program yìí àwọn olórí pupa àwọn adarí pọ́n àwọn tí wọn ò fẹ́ òdodo gbọ́ àwọn tí wọn ò fẹ́ òdodo gbọ́ wọ́n tún ti gbórí pupa wọlé ẹ̀yin náà ń bí báyìí wọ́n ti gbórí pupa wọlé ẹ má jẹ́ wọ́n dí wa lọ́wọ́ ẹ má jẹ́ wọ́n dí wa lọ́wọ́. Eh, nígbà tí wọ́n rí wípé òdodo la fẹ́ sọ òdodo òun la fẹ́ sọ ló jẹ́ kí wọ́n gbé orí pupa wọlé ẹni tó bọ́ta ọ̀sẹ̀ bọ̀kan tó bọ́ta tó dáná sun àlùkùránì wọn ò tẹ anga pieces síbẹ̀ wọn ò tẹ anga pieces síbẹ̀ àwa fẹ́ yanjú ọ̀rọ̀ àárín ara wa ká lè bá a lè ṣọ̀kan torí tá a bá yanjú ọ̀rọ̀ àárẹ̀ wa ìṣọ̀kan bá a bá ń pariwo rẹ̀ fún ẹgbẹ̀rún ọdún yọmọ já sí pàbó ni yọmọ já sí pàbó ni ṣẹ́wárí ètò talẹ́ yìí ó fẹ́ yàtọ̀ díẹ̀ sí ètò tí a ti ń bá bọ̀ tẹ́lẹ̀ ìdí ni wípé lórí ètò talẹ́ yìí màá fi ọ̀rọ̀ kan síta ẹ̀yin tí ẹ jẹ́ olùgbọ́ mi màá wá fún yín láǹfààní láti pè wọlé láti dáhùn ìbéèrè ẹni tí ò bá láǹfààní àti pè wọlé eh, tí ó sì fẹ́ kópa níbi ìbéèrè àti dáhùn náà ó láǹfààní àti fi sí àyè kọ́mẹ̀ntì ok ó láǹfààní àti fi sí àyè kọ́mẹ̀ntì ẹ lè pè wọlé through whatsapp ẹ lè pè wọlé direct ṣùgbọ́n ẹ mọ̀ dájú wípé ẹ tó bá pè wọlé ní direct call wọ́n máa ń já whatsapp call tó ti yé hmm. so ní alẹ́ ètò ní àjọṣe ètò yìí pẹ̀lú ògùn aláwọ̀ so ẹ jẹ́ kí kọ́kálukú ká kárẹ̀ ń gbẹ. kí ni mo pe àkọlé kí ni mo pe àkọlé tòní àbí kókó ìwádìí tòní àwọn irọ́ ńláńlá àwọn irọ́ ńláńlá kì í ṣe irọ́ wẹrẹwu àwọn irọ́ ńláńlá ìyáláyà irọ́ tí ṣéwù ahamada ti já nípa tí àwọn mùrídì rẹ̀ sì gbà á sí òdodo. Ah. wallahu almusta'an law sanu waw maje kari ala ko bawo maje kari ala ko ba ti ko islam bala fe si o e je ka wo iro ti se wu amna ti jare pa e ja wo ka ni o àjọkà irọ́ ti ṣéwù amúlá ti jà ní irọ́ tó pa àjọkà ní lógo aláwọ̀. ṣe rántí tí àyè kìtáàbù jàwáhìrìlì màáni wàbùlùgùlè àmání volume one àti volume two ṣe rántí ṣẹ́rẹ́ tí kí mo fi hàn ní àná ó sì ń bẹ pẹ̀lú mi bíbà yìí òun náà nìyí ṣẹ́tẹ́rì jàwá ìrìlè màá ní pàbòlúgulẹ̀ àmà ní ṣẹ́tẹ́rì. tíra tí mo fi hàn yìí òun ni tíra àkọ́kọ́ fún gbogbo ìjọ tìjàníyà ní tilé toko wọn ní tilé toko wọn òun ni tíra àkọ́kọ́ kò sí tíra tó síwájú ẹ̀ gbogbo tí àtìjàníyà pátápátá ó tẹ̀lé lẹ́yìn ìdí tẹ́lẹ̀ fi jẹ́ nọ́mbà wán tíra ni pé ṣéwù ahmadu tijani gangan fúnra rẹ̀ òun ló pe àpèkọ àwọn ohun tí wọ́n kọ sínú rẹ̀ tó jẹ́ mọ́tínù ó pe àpèkọ náà fún ẹni tó jẹ́ ná ìbí rẹ̀ tó dá sí pé òun òun ló jẹ́ mùrídìí àkọ́kọ́ fún ṣéwù ahmadu àtijani orúkọ mùrídì àkọ́kọ́ fún sheu ahmed atijani ọ̀lẹ̀ ń wò wọ́n. fẹ́tìrì fẹ́tìrì al-allama sayyidi ali harazim ibnu al-arabi barod al-maghribi al lẹ́yìn tí ali harozim ali harozim ibunu àlẹ arọbí tó ṣe àkọsílẹ̀ gbogbo imla art gbogbo àwọn nǹkan tí ṣéwù rẹ̀ pè fún tán ó ṣe árídù rẹ̀ ó gbé hàn án ojúlówó àwọn nǹkan tó ń sọ fún mùrídì òun ali arozim náà ni ó kọ sínú tírà náà láì yọ kúrò ń bẹ́ẹ̀ láì fi kún un lẹ́yìn ìgbà tí ó ṣe tírà yẹn tán ṣe mọ̀ pé nínú ṣe sí ìlànà tírà ò ní pé tẹ́nìkan bá kọ tírà wọ́n tún máa ń ṣe ṣẹ́rí tíà ṣẹ́rì tí wọ́n ṣe fún tíà yìí ó ní wọ́n kọ síbẹ̀ yìí kìtàbù rimahi hisbi rahim alanuhur hisbi rajim ẹni tó bá ṣe ṣẹ́rì fún tíà yìí orúkọ tiẹ̀ ní umaru ibnu sa'id alifuti aturi alikadawi alikadawi so tíra jàwá ìrùlẹ̀ màání wàbùlùgùlì àmání ṣẹ́rí. tí a jàwárù lè máa ní wàbùlùgùlì àmání ó tíra tí oníṣẹ́rìí nínú ọ̀rọ̀ tí a fẹ́ máa fi tó wa létí ìgbà míì bẹ tó ga sí pé mátínù tí í ṣe jàwárù lè máa ní pàbùlùgù lè ní lọ̀rọ̀ ọkàn ìgbà míì bẹ tó ga sí pé ṣẹ́rù ni ọ̀rọ̀ máa kàn bákan náà ká má gbàgbé ìdì méjì fọ́lùmù méjì ni wọ́n kó sínú odidi tí a kàn so ó lè jẹ́ àlejò zíwàlẹ̀ awálẹ̀ ó sì lè jẹ́ àlùbísíwù àfààní so ẹ máa wo tíra yẹn lọ báwọn tí àtàfẹ́ lò nìyẹn o. tọ́ ẹ̀yin ènìyàn mi tábàdé bíṣẹ́ ṣíṣe làáṣẹ wò ẹ jẹ́ àlọ́ sínú tíra jàwáìrù alìmọ̀ání ẹ jẹ́ àlọ́ sí inú ìtì àkọ́kọ́ volume one page twenty six page twenty six bí ó bá jẹ́ pé tijọ́ ò ní ẹ bá ní lọ́wọ́ èyí tí wọ́n kọ́kọ́ tẹ̀ tó ga sí wípé wọ́n tẹ̀ ẹ́ tó ga sí pé wọ́n fi mọ́tínù sí àárín tíra wọ́n fi ṣẹ́rù gbà ní etí etí ọ̀rọ̀ tá a fẹ́ kà yìí kan náà ó wà ní ojú ewé fifty one so ẹja bọ́ sínú tíra náà báyìí. ojú ewé tá a fẹ́ kà nìyẹn o ojú ewé tá a fẹ́ kà fún nìyẹn ojú ewé tí a fẹ́ kà ojú ewé twenty six ẹ wò dáadáa má sà lọ thirty twenty six mi báyìí twenty six àlefọ́sílù sálífù lábẹ́ àlefọ́sílù sálífù fi ákázì tọ̀ríkì rúṣùdì yìí wá ìdáyàtì yìí. abẹ́ tọ́pìkì láti fẹ́ kọ ni nínú volume one ó bọ́ sí àlefọ́sílù ìpín kẹta níbi tí wọ́n ti ń sọ nípa bí Shehu Ahmad Tijani ṣe tẹ́wọ́ gba ojú ọ̀nà tọ̀ríkọ̀ rẹ̀ àti ìmọ̀nà rẹ̀. alifasulu thalith ìpín kẹta ní volume one àkọlé tí ibi tá a ti fẹ́ ka nǹkan tá a ti fẹ́ yọ àyọkà jáde nìyẹn o fi akhadi tọ̀ríkì rúṣùdìhí wà hidayatihi nípa bí ó ṣe gba ojú ọ̀nà ìmọ̀nà rẹ̀ bó sì tẹ́wọ́ gbà á bó sì ok bí ta gangan ni mo fàlà sí ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ríkà ẹ̀ríkà inṣàlá ẹ jẹ́ kí n tún gbé wá ní ojúpànà ní ẹ̀ríkà lẹ́sìn. ṣe báyìí ẹ̀ríkà tóbi dáadáa báyà mi ẹ máa wò ó kí ni mo lè fi máa kàn tẹ́ẹ̀fì máa fi máa lu ọwọ́ ẹ̀jẹ̀ òwúrẹ́ra mo lè rí nǹkan tó ṣe é kà á. ọgbẹ́ tí mo fi ọ̀pá sí yìí o ẹ dákun mo rán nìkan ṣẹ́ tí ó ń pè o. hello masalam ṣé o ti gbé dé ni ṣé o ti gbé dé ni sọ báyọ̀ ní mọ́sìkì. ok Ramadan wà bọ́ nísìnyí. bẹ́ẹ̀ dákun èmi náà mo rán ẹni iṣẹ́. lọ́mọdé lọ bá àbọ̀ ẹ̀ṣà àpálẹ̀ yìí ní mọ́sí kọ́ bá kí yìí. ẹ jẹ́ káàkà kéwú so afẹ́ ka bí Shehu Amida Tijani bó ṣe rí tọ̀ríkọ̀ rẹ̀ dá sílẹ̀ ọ̀nà tó gbà dá tọ̀ríkọ̀ ẹ̀ sílẹ̀ ẹ̀yà o iṣẹ́ yà o àjọṣe ni o ẹ̀wọ̀n bí tí mo fi tí mo indicate sí i thumma raja'a ila qariyatin àbí sọ̀mùgùn lẹ́yìn náà ó padà sí abúléko bàbá sọ̀mùgùn sẹ́mi pé tá a bá ń bọ̀rọ̀ lọ tó bá ti di lẹ́yìn náà a dá sí pé a ti ń bọ̀rọ̀ kan bọ̀ nìyẹn ọ̀rọ̀ tí wọ́n ń bá bọ̀ tá bùkátà sí kó má bàa wa ṣòfò òní nípa bí Ṣéwù Amada bó ṣe ń ti ọ̀dọ̀ Ṣéwù kan tó ń gbọ́wọ́ wúrìdì lọ́wọ́ wọn tó ń gbọ́wọ́ tọ̀ríkọ̀ lọ́wọ́ wọn tó wá ti ọ̀dọ̀ tó ti ọ̀dọ̀ ṣéwù kan bọ́ sí ọ̀dọ̀ ṣéwù míì láti inú tọ̀ríkọ̀ kan tó ń bọ́ sínú tọ̀ríkọ̀ míì. so bó ṣe ń rin ìrìn àjò ayé ẹ̀ káàkiri nìyẹn títí ó fi wá lọ sí orílẹ̀-èdè Cairo orílẹ̀-èdè Cairo yìí ibẹ̀ ni abúléko ẹni tí ń pè ní bàbá sọ̀mùgùnù wà lọ́jọ́ náà lọ́hùn so ló fi wá sọ pé fún mọ̀rọ́jà ìlà àkọ́ríyà ti àbí sọ̀mùgùnù lẹ́yìn náà ó padà ibẹ̀ ló kọ́kọ́ dé sí tẹ́lẹ̀ láti ibẹ̀ ló ti wá ń ṣèrìn àjò ìrìn àjò láti máa gbọ́wọ́ láti máa gbọ́wọ́ ṣé kí wọ́n láwọn oníṣúfí wọ́n máa ń rìn káàkiri ayé alárìnká ni wọ́n wọ́n mọ̀rìn káàkiri ayé so ó rìn káàkiri ó rìn káàkiri ó káàkiri so ọwọ́ afàgọ̀ sí ọfàgọ̀ sí abúlé ku bàbá sọ̀mùgùnù wá àkọ́ọ́mà wá àkọ́ọ́mà. wa akoma biha nígbà tó padà sí abúlé kù bàbá sọ̀mùkúùnù ó dúró síbẹ̀ wàstáùtọ̀nà ó sì sọbẹ̀ di wátọ̀nù ó sọ di wátọ̀nù wà fi há nínú ìlú náà ní abúlé bàbá sọ̀mùkúùnù wakọ̀ aláhu alifati wakọ̀ aláhu alifati ibẹ̀ ni ìṣínà ìṣínà ti dé bá ìṣínà pẹ̀lú ti dé bá wà á bí náà làwú sallallahu alayhi wa sallam fi tẹ̀lìkí nílẹ̀ kọlìkì àti pé ànábì sallallahu alayhi wa sallam yọ̀ǹda fún ṣéwù Ahmad fi tẹ̀lìkí nílẹ̀ kọlìkì pé kó máa fi gbólóhùn wírìdì lé àwọn ẹ̀dá lẹ́nu kó máa pè é sí wọn lẹ́nu báàdá báàdá àǹkáànà fàárọ́n ní mùlàkọ́tì lìkọlìkì lẹ́yìn tí ṣéwù ahmadati jáni ti wà nípò ẹni tó ti sáá níbi kọ́ máa pàdé àwọn ènìyàn nítorí wípé nínú ìrìn àjò síwò amúdà ní ó gba ọwọ́ kọ̀dìríyà rí ó gba ọwọ́ eh, kàtìmíyà rí ó sì gba ọwọ́ kàlìwàtíyà rí ó tún gba ọwọ́ tọ̀ríkọ̀ míì kó tó wá di pé ó rìn ó rìn ìrìn àjò rẹ̀ padà sí abúléko bàbá Ṣàngún abúléko bàbá Ṣàngún yìí ibẹ̀ wá ní ọ̀nà ti ṣí fún ibẹ̀ ní ọ̀nà ti ṣí fún ọ̀kẹ́ tí ànábì wá yọ̀ǹda fún ànábì sallallahu alaihi wasallam ànábì wa ìka náà ni o ọwọ́ ayọ̀ǹda fún un pé kọ́ máa fi wírìdì lé àwọn èèyàn lẹ́nu lẹ́yìn tí ó ti sá fún àwọn ènìyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí kìí fẹ́ pàdé wọn ìyẹn túmọ̀ sí pé látinú tọ̀ríkọ̀ kàlìwàtíyà tọ̀ríkọ̀ kàlìwàtíyà ohun tó ń dúró fún ni pé kíyàn máa gbé nínú kálíwà kó máa wà nínú káliwà lóhùn nìkan kó máa wà nínú yàrá kan tí ó ti máa ṣe àwọn wíìdì tí wọ́n bá yàn fún un so ẹlòmíín bẹ tó bá wọnú tọ̀ríkọ̀ káliwà ẹ̀ẹ̀kan lọ́dún ni ó máa yọjú síta fún àwọn èèyàn ẹlẹ́ẹ̀kan lọ́dún wà ẹlẹ́ẹ̀mejì lọ́dún wà ẹlẹ́ẹ̀mẹ́ta lọ́dún wà bí ọba ṣe fẹ́ ṣe sí ni so ṣéwù amúdà Tìjání òun fún ara rẹ̀ ó ti wá gbọ́wọ́ àlùwà tí yà ó ti gbọ́wọ́ ẹ̀ rí débi pé kò jáde sí àwọn èèyàn fún ọjọ́ gbọ́ọ̀rọ̀ àmọ́ létàlétà ìṣínà ó débá ṣéwù amúdà Tìjání according to àkọsílẹ̀ yìí ànábì sì wá yọ̀ǹda fún wípé láti àsìkò yìí lọ o kọ́ má dèjú mọ́lé mọ́ o kó tún fi tọ̀ríkọ̀ kàlùwà tí yà sílẹ̀ o kó ń fún ara rẹ̀ kọ́ mọ́ fún àwọn èèyàn ní wíìrìdì wọ́n ní gbogbo ògbà tó yí ọ́ sáfàwọn èèyàn yẹn lè ètì náà yìí gbènáfsì yìí nítorí pé ó ṣe àkọlé kan ara tiẹ̀ ni lórí àwọn iṣẹ́ tí ń fà nínú ilé tọ̀ wà ádámì ìdí áì àlìmọ̀ṣíhà àti pé ṣéwù Ahmad Tijani kò kò pera rẹ̀ ní ṣéèfù tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ó máa ń déjú ni so ìlú bàbá sọ̀mùgbìn lọ́wọ́ wà tí fátíù ìṣínà ti ṣẹlẹ̀ sí i ànábì iṣẹ́ wa pa á láṣẹ sallallahu alaihi wasallam wípé kó wa máa jáde sí àwọn ènìyàn o bí ọ̀rọ̀ yẹn ṣe lọ nìyẹn o ìlà àwọn wakọ̀ aláhu al-izinu minhu títí bọ́rọ̀ ṣe lọ nìyẹn títí ìyọ̀ǹda àṣẹ fi débá láti ọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ìyọ̀ǹda àti àṣẹ tó wá débá ṣéwù Ahmada Tijani yìí ó dé bá ìyákọ́ zọ̀tàn láàmànàmà ẹ̀wò ìyàkọ́ zọ̀tàn láàmànàmà ìyọ̀ǹda yẹn dé bá ṣéwù Ahmada Tijani lójú ayé kìí ṣe ní ojú oorun ìyẹn ni pé Ànábì sallallahu alaihi wasallam ó wá ṣéwù Ahmada Tijani wọ́n wá bá lójú ayé ni kì í sí lójú oorun ànábì wa ń yọ̀ǹda fún bẹ̀ wípé kọ́ máa fún àwọn èèyàn ní ọwọ́ wúrìdì ọwọ́ wàsífà ọwọ́ à ń sọ fún wípé bí tẹ́rí bí yásì lè kọ́líkì alàlẹ̀ òmùmí wà ìtìláàkì ó ní ànábì wa yọ̀ǹda fún òun pé kò máa ṣe tẹ́rí bíyà fún gbogbo ẹ̀dá pátápátá láì ní yọ ẹnikẹ́ni sílẹ̀ ìbá àjọbìnrin ìbá àjọkùnrin ìbá àjàgbàlagbà ìbá àjọmọdé alàlè òmùmí wàlè ìtìláàkì ó ní ànẹ́bì ló pọ̀ òun láṣẹ ló yọ̀ǹda fún òun pé kó máa ṣe tẹ́ríbíyà fún gbogbo àwọn ènìyàn wà á yánà làwú àlìwírídà àlẹ́bí yùlàkínò lẹ́yìn náà ànábì tún wá ṣe àdáyanrí wírìdì àwọn nǹkan kíkà èyí tí òun máa fi lé àwọn èèyàn lẹ́nu gẹ́gẹ́ bí gbólóhùn asagafuru lọ́à iye òǹkà rẹ̀ láìlà ìlà lọ́ọ̀ iye òǹkà rẹ̀ sọ̀látùlì fàátì iye òǹkà rẹ̀ jáò haratùlì kàmáàlì iye òǹkà rẹ̀ ànábì ló sàálẹ́sà ló sọ pé ọ máa ṣe léyìí àyànà láwọn ó ṣàdáyanrí ẹ̀ fún àlùwìrìdà àwọn wìrìdì tí ó máa ṣe tí ó sì máa fi lé àwọn èèyàn lẹ́nu tọ́ ohun tí ṣéwù amádà Tìjání wá sọ yìí ọdún wo ló ṣẹlẹ̀ o fi sanatin sitin sitin wàtìsìn wà mí wa wà alìfin ó ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí òun tí òun àtànẹ́bìjọ pàdé ara àwọn ní abúlé kò bàbá samgun tí ànẹ́bì sì fóun ní tí ìṣínà ṣẹlẹ̀ sí òun tànẹ́bì sì fóun ní yọ̀ǹda àti àṣẹ pé kò máa fi wírìdì lé àwọn èèyàn lẹ́nu tó sì sọ irú tí òun máa fi lé wọn lẹ́nu ó ní kinní náà ṣẹlẹ̀ ní one thousand one hundred and ninety six ẹ bá ní fiyè sí nítorí yẹn o one thousand one hundred and ninety six ni ó ṣẹlẹ̀ one thousand one hundred and ninety six ìjìra. okay one thousand one hundred and ninety-six hijira nínú hijira anabi iwa Muhammad sallallahu alaihi wasallam a lè sọ pé ó lò ọdún mẹ́wàá torí pé inú ọdún kẹwàá náà ni ó kú ok àwọn sàábà sì mú kàlẹ́ndà hijira lò bẹ̀rẹ̀ láti ìgbà tí wọ́n ti ṣe hijira kò ní mọ́kàwá sí Mọ̀dínà tàbá wá yọ ọdún mẹ́wàá yẹn kúrò tánẹ́bí lónìí jẹ́ra tàbá yọ kúrò nù one thousand one ninety six years tàbá yọ tẹ́ ìkú mbẹ́ yóò wá kú one thousand one hundred and eighty six years ìyẹn túmọ̀ sí wípé ìpàdé tó wáyé lójú ayé láàrin Shehu Ahmad Tijani àti àdẹ́gbùwà Muhammad ó ní ẹ̀yìn tánẹ́bí ti kú tó ti pé one thousand one hundred and eighty-six years. tọ́ ọ̀sẹ̀ wa ń sọ ọ̀rọ̀ ọ lọ pé ayyanna sallallahu alayhi wa sallam al-istighfara wa salata alayhi sallallahu alayhi wa sallam pé ànábì ṣe àdáyanrí istighfar tó wọ́n máa ṣe àti àsàlátù tí òun máa ṣe ẹ̀yin ènìyàn mi ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí mo fẹ́ kí a jọ jíròrò lórí ìlàlẹ́ yìí bàbá tẹ́ ń pè ní ṣéwù Ahmada Tijani yìí ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé dídá tó ń dá Tìjàníyà sílẹ̀ ìtàn bó ṣe dá sílẹ̀ nìyẹn ó wà ní abúléko bàbá sọmgúrù ó ń gbé bẹ̀ nígbà tí ó pé one thousand one hundred and eighty six years sanabi ti kúrò láyé ànábì wa padà wá sí ilé ayé ní ojúkorojú ó padà wá sílé ayé ó wá fún òun ní ọwọ́ wíìrìdì ó sì ní kó mọ̀ ṣe tẹ́ríbíyà fún àwọn èèyàn pátápátá tọ́ bí wọ́n ṣe dá tìjáníyà sílẹ̀ lẹ́ti gbọ́ yẹ o ohun tí máa fẹ́ béèrè béèrè lórí rẹ̀ rèé o tí mo fẹ́ kí gbogbo wa ká sí tí mo fẹ́ kí a jọ dá sí ẹ jẹ́ kí a sí àwọn ìbéèrè yìí a ti gbọ́ ìtàn látinú tíà àwọn Tìjàníyà bí wọ́n ṣe dá tìjáníyà sílẹ̀ ẹ wá já wá bira wa léèrè àwọn ìbéèrè ìbéèrè àkọ́kọ́ ṣé ìwọ gẹ́gẹ́ bí ẹnìkan gbàgbọ́ nínú ìtàn ìdásílẹ̀ tọ̀ríkọ̀ tìjáníyà yìí láti ẹnu Shehu Ahmada Tijani èyí tí Ali Arozimi òǹkọ̀wé rẹ̀ kọ sílẹ̀ ìwọ gẹ́gẹ́ bí ẹnìkan so nígbàgbọ́ nínú rẹ̀ bí o nígbàgbọ́ nínú rẹ̀ o sọ pé bẹ́ẹ̀ ni o gbàgbọ́ nínú rẹ̀ tí o nígbàgbọ́ nínú rẹ̀ ọ sọ pé bẹ́ẹ̀ o gbàgbọ́ nínú rẹ̀ ok ẹ ń bá gbàgbọ́ nínú ìtàtà àkà pé ok ẹ ń bá gbàgbọ́ nínú rẹ̀ a jẹ́ pé ìbéèrè tá a ní fún òun ó ti tán nù ṣùgbọ́n bá lóun ò nígbàgbọ́ nínú rẹ̀ yọ à lọ sí ìbéèrè kejì ìbéèrè kejì ni pé bí ìwọ kò bá gbàgbọ́ nínú rẹ̀ tí o sì jẹ́ mùrídìí Ṣéwù Ahmada Tijani fi ìtàn mìíràn ta wá lọ́rẹ̀ nípa bí Ṣéwù Ahmada Tijani ṣe dá tọ̀ríkọ̀ rẹ̀ sílẹ̀. Si kí o sì fi tírà rẹ̀ hàn wá torí pé ìtàn ìdásílẹ̀ tọ̀ríkọ̀ tìjàníyà kò ṣojú rẹ̀ dandan ni kí o lè fún wa ní inú tíà tí o ti kà gẹ́gẹ́ bí àwa ṣe fún yín yìí tọ́ ee eh, subhanallah ah irú mistake wo mo ṣe yìí o. Oh. Oh my God. Kí ni mo fẹ́ ṣe báyìí o? Ah! Yàrá bí. Okay. dákun ẹ má bínú ọ̀tọ̀ ni nǹkan tí mo fẹ́ tẹ̀ ọ̀tọ̀ ni nǹkan tí mo lọ tẹ̀ àṣìṣe yẹn wá láti ọ̀dọ̀ mi mo fẹ́ kéǹjì ojú fóònù mo wá lọ tẹ finish mo sì fẹ́ dojú fóònù kọ ọ̀dọ̀ mi ni. kò wá sí ohun tí mo lè ṣe sí mọ́ ju pé ká ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lọ ká ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ padà ní ọ̀tún so ibi táwa bá dé ibẹ̀ náà láti máa bá lọ o kò dàrú o kò dàrú àmúdùnmí díẹ̀ o tọ́wọ́ ga sí pé system la fi ń ṣe program ni irú problem yìí ò ní wáyé. ọ̀yá o ìbéèrè tí mo béèrè lọ́wọ́ ẹ̀yin ènìyàn mi òun ni wípé ẹ pè wọlé sórí ètò ni o ẹ pè wọlé sórí ètò ìtàn tí ṣéwò amẹ́dà ti gbá nípa yìí tí Ali Arozim ṣe àkọsílẹ̀ rẹ̀ sínú tí àkọ́kọ́ wọn yìí ìwọ gẹ́gẹ́ bí ẹnìkan o nínú rẹ̀ àbí o nínú rẹ̀ tí o bá gbàgbọ́ nínú rẹ̀ fi ìtàn míì hàn wá tó ń sọ nípa bí wọ́n ṣe dá Tìjàníyà sílẹ̀ fi ìtàn míì hàn wá tó ń sọ bí wọ́n ṣe dá Tìjàníyà sílẹ̀ bí Tìjàníyà ṣe bẹ̀rẹ̀ lágbàáyé rèé bí wọ́n ṣe dálẹ̀ rèé ọ̀rọ̀ tí ṣé òwò amúdàtìjà ní sọ nìyẹn tí bàbá wa nítàn míì yàtọ̀ sí eléyìí dákun fi tí ààrẹ hàn wá ká tún fìyẹn náà hàn àwọn èèyàn má sọ ìtàn láti agbárí fún mi o nọ́mbà tí jẹ́ pin nọ́mbà mi 0244 nọ́mbà mi mo ti ṣe yẹn ní ìsìn tó bá ní tírà míì tó sọ ìtàn ìtàn míì yàtọ̀ sí ìta àsọ yìí sẹ́ndẹ̀ sí whatsapp mi káyìírí ẹ̀ wò so ta ló gbàgbọ́ nínú ìtàn yìí lọ̀rọ̀ kàn báyìí o ta ló gbàgbọ́ nínú ìtàn yìí ta ni ò gbàgbọ́ nínú ìtàn yìí ẹ̀yin mùrídì ṣé ò Tìjání ẹ̀yin gangan ni mo need attention yín jùlọ o ṣe mọ̀ pé ẹ̀yin ni inú tí àyín láti kẹ́lé ìbọn ọ̀tà ta ló gbàgbọ́ nínú ẹ̀ ta ni ò gbàgbọ́ nínú rẹ̀ mo ń retí ìpè yín o. mo ń retí ìpè yín. mi ò béèrè ẹ̀rí o ẹ má làágùn jìnnà o èmi ò béèrè ẹ̀rí lọ́wọ́ ẹnìkankan o mo gbàgbọ́ nínú rẹ o èmi ò gbàgbọ́ nínú rẹ o kó o sì dárúkọ rẹ kí gbogbo ayé mọ̀ pé ìwọ́ gẹ́gẹ́ bí ẹnìkan o ọgbàgbọ́ nínú rẹ̀ tàbí ọgbàgbọ́ nínú rẹ̀ níta nídìí nìyẹn o má bá mi wá ẹ̀rí kankan wá o mi ò ní ìdí ẹ̀rí kankan látọ̀dọ̀ rẹ̀ ó ti yé. ẹ̀yin oníṣúfí ṣẹ́ẹ̀sì láyé mọ́ ni. ìtàn tá kà yìí ẹ gbàgbọ́ nínú rẹ̀ tàbí ẹ gbàgbọ́ nínú rẹ̀ àìwí bẹ̀ ká kú bẹ́ o. mo fẹ́ kẹ́ ẹ pè wọlé ṣe mọ̀ pé mi kì í sábà fún yín ní. irú opportunity yìí lórí program mo fẹ́ ká lọ ṣètà lẹ́yìn ni o mo fẹ́ kẹ́ ẹ pè wọlé. ìtàn bí Ṣéhù Ahmada Tìjání ṣe dá tọ̀ríkọ̀ Tìjáníyà rẹ̀ sílẹ̀ yìí ẹ gbàgbọ́ nínú rẹ̀ àbí ẹ gbàgbọ́ nínú rẹ̀. tí mo bi í léèrè nìyẹn o. ohun tí mo bí léèrè nìyẹn. ẹni tí ó bá lè pè wọlé bọ́ ọba gbàgbọ́ nínú rẹ̀ kọ yes bí ọba gbàgbọ́ nínú rẹ̀ kọ no tó ọba ní ìtàn míì tí ń sọ nípa bí wọ́n ṣe dá tìjáníyà sílẹ̀ sẹ́ǹdẹ̀ sí wa bí wọ́n ṣe dá tìjáníyà sílẹ̀ rèé mo ń retí ìpè yín o. ẹ̀yọ́ Tìjàníyà bí wọ́n ṣe dá Tìjàníyà sílẹ̀ nìyẹn o ẹni tí ọ̀bá mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú yín bí wọ́n ṣe dálẹ̀ nínú yín. ثم رجع إلى قرية أبي صمغون lẹ́yìn náà ṣéwò amada Tijani padà sí abúlé kó bàbá Sọ̀mùgùn wa àkọ́ọ́mà wa àkọ́ọ́mà wa àkọ́ọ́mà bìhá ń gbé ń bẹ̀ wà sáùtọ̀nà ọ̀sọ̀bẹ̀dìlú wà fi ìhà wakọ̀ aláhu alifati ìlú náà ti là fún وعذن له صلى الله عليه وسلم في تلقين الخلق ànábì sì yọ̀ǹda fún pé kó máa fi gbólóhùn wíìrìdì lé àwọn èèyàn lẹ́nu báadá àǹkáàna fáàrọ̀ mẹ́mọ́lákọ́ tilẹ̀ kálíkì lẹ́yìn ìgbà tó ti sá níbi kó máa pàdé àwọn èèyàn lẹ́ẹ̀tìná ìyí bìnafsì yìí torí pé ó ṣe àkólé kan ẹ̀mí ara rẹ̀ wàá dá mi ìdí ìlìmọ̀ṣíhà àti wípé kò fẹ́ máa pè rẹ̀ ní ṣewu ṣewu kò fẹ́ máa pè rẹ̀ ní ṣewu ṣewu so ọwa ọgbọwọ wíìdì kàlìwàtíyà ànẹ́bì wa jọ jáde sí i wọ́n sin ànẹ́bì sí Màdínà ànẹ́bì wa jáde kó nu sàárè rẹ̀ àmọ́ bóyá plane ló gùn tàbọ́kọ̀ ojú omi tàtọ́kadà tàbí mọ́ríwá so ọwa wá sí Cairo so ànábì wá jáde sí ṣéwà mọ́lá Tìjàní ìlà àwọn wákọ̀ aláwọ̀ àlíkédè nòmínú bí ọ̀rọ̀ ṣe wà rèé tí ìyọ̀ǹda dé bá látọ̀dọ̀ ànábì Muhammad ìyàkọ̀dọ́tàn láàmànáàmà ẹ wú ọ̀rọ̀ ẹ dáadáa ìyàkọ̀dọ́tàn láàmànáàmà ojú ayé ló ti ṣẹlẹ̀ o kìí ṣojú oorun o ṣéwù amada àti dání ó ní ànábì wá bò òun lójú ayé korojú lójú korojú hmm. ànábì tí wọ́n ti sin ó jáde kóònù sàárè ó wá kóònù lójú korojú ó tún ní láàmà náà mà má gbé ọ̀rọ̀ oorun wọlé o kìí sojú oorun o kìí ṣe ojú oorun rárá o má gbé ọ̀rọ̀ ojú oorun wọlé o kí wá ní ìyọ̀ǹda sí ànábì wá fún un gbètẹ́rí bígásílẹ̀ kálíkì alálẹ̀ òmùmí ìtìláà ó ní ànábì ní kò mọ̀ ṣe tẹ́ríbíyà fún àwọn ènìyàn alálẹ̀ òmùm generally wal itilad all all and sundry all and sundry kò mọ̀ ṣe fún wọn. okay wà á yànnà láhu àníwìrìdà ọwá ní ànábì wá specify ó ṣe àdáyanrí wírìdì fún òun alẹ́bí yulakinuhu eléyìí tí òun ọmọ fi lé àwọn èèyàn lẹ́nu ó níṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ fi sanati sitin sitin sanati sitin wàtìsàn wàmí àtin wà alifin ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí òun ní one thousand one hundred and ninety six hijira ànẹ́bí sì ti kúrò láyé one thousand one hundred and eighty-six years ago nígbà náà ìṣẹ̀lẹ̀ wa ṣẹlẹ̀ sí òun ní one thousand one hundred and ninety-six ìjìrà ó ní bí tìjàníyà tó ń gbé wá bí ó ṣe ṣẹlẹ̀ nìyẹn o ok so mọ́lẹ́yìn tẹ́ ẹ̀ bá lè pè kẹ́ ẹ máa ṣe kí ni kẹ́ ẹ máa kẹ́ ẹ máa kọ sínú comment màmá kà jáde ọ̀gbẹ́ni abdulfatah tàjùkì nìkan bí tàjùdínì ni ọ̀ tàjù tàjù tìjáníyà torí a ní tàjùdínì a tún ní tàjù tìjáníyà a ní tàjù tàjù sùfíyà a ní tajudeen a sì ní tajusufiya so mi ò retí òun jẹ́ ń bẹ̀. ó ní nígbà tá a béèrè béèrè ó ní àbúrò yìí mọ́ can you work in a factory I can get you a job so that you can stop constituting nuisance on social media oh my God ah ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni ẹ sì bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù gọ́tẹ́ pàdé ọlọ́run à ń ṣe àlàyé tí ó wúlò fáwọn mùsùlùmí lórí social media ẹ wá sọ àlàyé tá à ń ṣe yìí ẹ wá sọ di nuisance hmm. ọ̀dà bàbá ga sí pé bẹ́ẹ̀ ṣe rí inú tẹ́ máa fẹ́ lóògùn fún wèrè wèrè ọ̀sà fún oògùn náà ni. Hmm yóò sà fún oògùn àkàwé yín nìyẹn aláwọ̀ sànù yín yóò wò yín sàn tí ìgbádùn ni yóò àwò yín sàn aláwọ̀ wò yín lọ́nu ọlá rẹ̀ ó ní ọba olùwòsàn kó bá mi wò yín kí lè lè tún kọ ó ní sheikh Sufi again are you not fed up it seems like you don't like to listening just wasting time on stories why can you treat in tó fẹ́ ni pé why can't you treat this topic الشهب السلفية في الدفاع عن السنة النبوية a ẹ ṣeun ẹ̀yin tẹ́ ẹ lè mọrú tọ́pìkì yìí kọ ẹ̀yin náà ẹ gbégbá tọ́pìkì yìí tó ti yé kémi bẹ̀rẹ̀ oko sísan tèmi látọ̀tún kẹ́yìn bẹ̀rẹ̀ tiẹ̀ láti wájú á san pàdé ara wa ẹ ṣé púpọ̀ àṣà àṣàlàfíà fìdífáì ànìsúnà ànàbàwìyà tọ́pìkì ó rẹwà púpọ̀ ẹ ṣé púpọ̀ ẹ̀yin náà tẹ́lẹ̀ ronú kan tọ́pìkì yìí Muhammad ẹ ṣé púpọ̀. ẹ̀yin wo lẹ gbàgbọ́ nínú ìtàn bí Ṣéhù Ahmad Tijani ṣe dá Tìjàníyà sílẹ̀ ah, àfà Wálí Muhammad ó ní I have question kò sí question kankan ju wípé kẹ́ ẹ dá ìbéèrè tí mo bi ń léèrè lọ ìtàn bí ṣé ò Tìjání ṣe dá Tìjàníyà sílẹ̀ yìí ẹ gbàgbọ́ nínú rẹ̀ àbí ẹ gbàgbọ́ nínú rẹ̀ ìbéèrè àkọ́kọ́ nù ẹ bá sọ wípé òun ò gbàgbọ́ nínú rẹ̀ tàbí tó bá sọ pé àwọn hun ni òkè ìwọ tó o ní wọ́n hun a pé ọ̀kan bẹ lọ́wọ́ rẹ tí wọn ò hun wá ní fún ọ ká tó lè gbà pé wọ́n hun ni dandan wá ní fún ọ kó o wá mú ìtàn míì wá tí ó lò ó kọ ẹni tó kọ tíra ẹ̀ jáde torí pé ò sí láyé lọ́gọ́ náà lọ́hùn tí Ṣéhù Ahmada Tìjání bẹ̀rẹ̀ tọ̀ríkọ Tìjáníyà rẹ̀ ọ̀yá o ilẹ̀ ti ń o. ẹ̀yin ń sún kristi ẹ̀ sálọ ni bẹ́ẹ̀ ní ìdíkẹ́ ẹ̀ sálọ bẹ́ẹ̀ bá sálọ ẹ̀ sàpadà wá ànítàn bí wọ́n ti dá Tìjàníyà sílẹ̀ rèé la kà jáde nu tí a yín yìí bàbá yín ṣéwà amádà Tìjàní ó ní ànábì jáde kúrò nù sàárè rẹ̀ ó jáde kúrò nù sàárè rẹ̀ ó jáde kúrò nínú kíni nínú sàréè ó wá pàdé òun ní ilẹ̀ Cairo ní abúlékù bàbá Somgun lójúkorojú lójú ayé kìí ṣe lójú oorun ó wá fò níwọ̀ iye sìgìfàrù tó wọ́n máa ṣe iye láìláìlá tó wọ́n máa ṣe iye àsàlátù lìfàátì tó wọ́n ṣe sọ̀látù tùǹjínà tàbí jáù arákùnrin kàmáàlì ànábì fún lọ́wọ́ gbogbo rẹ̀ ó sì ní kó máa fi lé àwọn èèyàn lẹ́nu mo wá ń bi í léèrè ní ìsìn wípé ohun tí ṣéwù ahmed àtìgáni sọ yìí ṣé ẹ gbàgbọ́ nínú rẹ̀ àbí ẹ gbàgbọ́ nínú rẹ̀ ẹ bá wá sọ yìí pé ìtàn tí mo kà jáde láti inú tí àwọn yìí tó bá ní èmi ni mo hún afẹ́kọ́ fún wa ní òmíràn tí wọn ò hun afẹ́kọ́ fún wa ká dìsílẹ̀ òun náà ká yí ó ó sàmì bí tìjàníyà ti bẹ̀rẹ̀ ọ̀yà i'm expecting your call ntàtù gbọ́dọ̀ mọ̀ pé ní kọ̀ọ̀kan lórí social media ẹ ló yẹ kẹ́ ẹ pè mí ẹ ló yẹ kẹ́ ẹ pè mí o. ọ̀yà o ẹ má o. ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà. ṣé ìwà amúdà Tìjání ṣé ẹ̀yin ń wírìdì ẹ̀yin Tìjáníyà ṣé ẹfẹ́ dógún ti ṣéwù ní báyìí ẹ túyáyá bọ́ọ̀ta náà kí lẹ rí sí ìtàn yìí kí lẹ rí sí ẹ̀yọ́ ti yà níyà àbúbá inú jìjì ni sóbá inú jìjì ni kò yẹ kó bá inú jìjì ṣe rí pé irọ́ ńlá ni ṣéwù ámádà já nípa tó fi dátọ̀ rí kọ́ rẹ̀ sílẹ̀ ṣẹ́ni báyìí. ògbólógbò òpùrọ̀ láyé lọ́rùn ní Ṣéhù Ahmada Tijani Yorùbá bọ̀ wọ́n ní ilé tá bá fi itọ́ mọ ìrì ní òwò ẹ̀yin tẹ̀ ń ṣe Tìjàníyà ẹgbàáyé yín lóde báyìí ẹwẹ̀sìn yín lóde báyìí ẹ wo bí ọ̀gá yín ṣe dátọ̀ rí kọ̀ yín sílẹ̀. Si ṣe rí pé lórí irọ́ ni lórí irọ́ lọ bá dé ó ní ànábì pàdé òun lẹ́yìn ikú ànábì lẹ́yìn ẹgbẹ̀rún ọdún kan ó tún lé ó lé ọgọ́rùn-ún ọdún ó tún lé ọgọ́rin ọdún àtọdún mẹ́fà jẹ́mọ́ ọ̀gá o.

lójúkorojú lẹ́yìn ikú ànẹ́bì ó ní kò mọ ṣe wírìdì ó ní kò sì mọ fún yín lọ́wọ́ wírìdì ẹ̀yin náà sì gbà bẹ́ẹ̀ kí lẹ fi wá yàtọ̀ sí àwọn christian àwọn christian tí pọ́ọ̀lù pọ́ọ̀lù tí ó sọ pé òun lọ lójú ọ̀nà Damascus lórí ìrìn àjò rẹ̀ òun wá gbóòhùn kan láti inú òfurufú látojú ọ̀run òun wá ní ta ní bòun sọ̀rọ̀ ọ wá ní òun ni olúwa rẹ̀ Jésù Kristi ọ wá fóun ní iṣẹ́ tóun ó ṣe iṣẹ́ evangelism ọ wá ní kò máa kéde pé. jésù kú ǹde jésù ó kú ó jí ǹde ṣe rí pé ẹ̀sìn tiyín náà ní ìsìn ẹ̀sìn pé ànábì kú ó jí ǹde relé ṣe rí pé ẹ̀yin àti kìrìsìtẹ́nì bàbá kan náà ló bí yín ìyá yín ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣe rí báyìí ní ìsìn àti bí a ṣe ní pọ́ọ̀lù nínú ẹ̀sìn kìrìsìtẹ́nìtì la ní pọ́ọ̀lù nínú ẹ̀sìn tìjàníyà bá a ṣe ní pọ́ọ̀lù nínú ẹ̀sìn christianity látún ní pọ́ọ̀lù nínú ẹ̀sìn tìjàníyà pọ́ọ̀lù tàwọn christian àwọn sì mọ̀ pọ́ọ̀lù ẹ̀sìn tìjàníyà ẹ̀sìn àwọn súfí pọ́ọ̀lù ẹ̀sìn àwọn onísúfí òní ṣéwù amúdá tìjàní ẹ̀bọ̀ kí pọ́ọ̀lù ní báwọn pọ́ọ̀lù ni paul ṣéwù amúdá tìjàní paul ṣéwù amúdá tìjàní bí kẹsì máa fi orúkọ ẹnu tẹ̀bátì lẹ́ pè ń pè ti Yorùbá pọ́ọ̀lù pọ́ọ̀lù pọ́ọ̀lù ṣéwù amúdá Tìjàní pọ́ọ̀lù ní náà ìyẹn ń sọ fún yín wípé ànẹ́bì tó ti kú ànẹ́bì sallallahu alaihi wasallam tó ti kú tó ga sí pé ńgbà tó kú tán wọ́n kọ̀ǹfàmù pé ẹ̀mí ti bọ́ lára rẹ̀ wọ́n wẹ òkú rẹ̀ wọ́n dì í láṣọ wọ́n gbé e síwájú wọ́n tẹ síwájú wọ́n kírun sí lára wọ́n gbẹ́ ilẹ̀ wọ́n ti bọnú òòlẹ̀ kò sì sàsọ́ọ́lẹ̀ wípé létà òun padà wá sílé ayé. inú ilẹ̀ ló wà títí di àsìkò yìí kò sì ní jáde kúrò nínú sàárè rẹ̀ àfi ní ọjọ́ àjínde àfi ní ọjọ́ kíni o àjínde. gbogbo wákàtí làwọn mùsùlùmí sálámà sí ànábì níbi tó wà nínú sàárè rẹ̀ ní mọ̀dínà ní ráúdọ̀ kò sí wákàtí kan tí àwọn mùsùlùmí sálámọ̀ sànàdì nínú sàárè àsìkò tó fi wá lọ sí Cairo according to Paul Shehu Amina Tijani tani wọn sálámọ̀ sínú sàárè ṣé wọ́n rójú pé èèyàn jáde kúrò nínú sàárè rẹ̀ lásìkò kan rí wáyé tẹ̀ fi ń dì sí fara yín ná wáyé tẹ̀ ń tanra yín jẹ ná ìpìlẹ̀ tìjà níyàlẹ̀ ti gbọ́ yẹn fẹ́ni tí ò mọ̀ tẹ́lẹ̀ bí Pọ́ọ̀lù ṣe kó ìṣìnà bá àwọn Christian lónìí tó ga sí pé ìdàkejì tí Ìsá ọmọ Mariam mú wá lòun sọ di evangelism bẹ́ẹ̀ náà ni paul sheu ahmed tijani Tijani ya. i read it from your book from your book ẹ wo ìyáláyà irọ́ tí paul sheu ahmed tijani tó pamọ́ lẹ́yìn wa muhammad sallallahu alayhi wa sallam. ànẹ́bì tó ti kú tó wà nínú sàárè rẹ̀ tí ò ní jáde kúrò nínú sàárè títí dọjọ́ àlèkìyámà kí ṣéù tí yín wá máa sọ wípé òun pàdé ànẹ́bì lójú ayé kò lóun lálàá o mo ti fi hàn ilé ẹ̀kan o kò sọ pé òun lálàá o ó ní lójú ayé lójúkorojú ojúkorojú lùkùmí lùkù yìí lójú ayé báyìí kése kése behind the screen o físíkà ayé físíkà olóòrùn ránàjì yakọ́bọ̀ tánì lójú ayé láàmà náà mà kìí lójú oorun so ṣé o amúnà tìjà ní wàá kú báyìí ọ̀pá irọ́ ńlá yìí ẹ̀yin náà wàá gbà á gbọ́ ẹ̀wà alẹ́ fẹ́ súnmọ́ lọ. so possible kí yẹn súnmọ́ lọ lórí irọ́ ni is it possible it is not kò possible ẹ bẹ̀rù àlọ́ọ̀ ẹ lè ní àtúbọ̀tán rere lórí irọ́ wàlẹ̀ àkìbá lè lè mú tẹ̀kì àwọn tí ó ní àtúbọ̀tán rere àwọn olùbẹ̀rù ọlọ́run ni ìbẹ̀rù ọlọ́run dà nínú tíṣẹ́wù ahmeda ti já ní kílèmù bíbá yìí ìbẹ̀rù ọlọ́run dà ń bẹ̀. ọwọ́ aṣọ ànábì wa di àkúdàáyà ó sọ ànábì wa di àkúdàáyà gẹ́gẹ́ bó sì wà ní ìgbàgbọ́ Yorùbá àkúdáàyà ìgbàgbọ́ àkúdáàyà síwọ̀n gbà pé ànẹ́bí wa ò pàkúdáàyà ní sọ̀gbà tó bẹ́ẹ̀ pé ànẹ́bí wa pé àkúdáàyà ni. Then what are you saying? Ṣé bá wá déwájú Ọlọ́run tẹ́ máa sọ yìí pé báwo ni wọ́n ṣe dá Tìjàníyà sílẹ̀ ẹ á máa sọ yìí pé ẹ ní ọjọ́ kan nìkan tí ń pẹ̀lẹ̀ ní ṣéwà amọ́dá Tìjání ẹ̀họ́ wa rìn lọ títì wọ́n wá pàdé ànẹ́bí Muhammadu dojúkorojú ànẹ́bí wa fún lọ́wọ́ wọ́n mọ̀ ṣe fún yín o ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ sàn bẹ̀yà tẹ́ bá fi lè kú sórí ìranù yìí ta ló pàdé ànẹ́bìrì inú yín lójú ayé kó pè wọlé kó wọlé. irọ́ àkọ́kọ́ nìyẹn tí sheu ahmadu Tijani tó pa tó fi dá Tijani àtìlẹ̀ ẹlọmọ ronú sí irọ́ yẹn nígbà tí ọba gbé ìlànà ẹ̀ka orí irọ́ báyìí tó gbé ka orí irọ́ ṣé irọ́ lè bí òdodo ni. irọ́ kò lè bí òdodo irọ́ ò ní bí kíní kan àfi irọ́ irọ́ ni tìjáníyà mo sì ń bọ̀ wá sórí tàwọn kọ̀dìríyà náà o irú kan òjọ gbogbo yín o ẹ̀jọ́ gbádùn ní o ẹ̀jọ́ gbádùn ní o àtúntìjáníyà ní o àtúníkọ̀dìríyà ní o àtúníṣàdìríyà ní irú kan ò tí irúgbà kan ní yín o ẹ̀ yàtọ̀ síra yín o. ẹ yàtọ̀ o ẹ̀sìn irọ́ ìlànà irọ́ lẹ̀ ń ṣe o kẹ́ ẹ lọ túbá ni o alọ́fíwá ti kò ń gẹ dáadáa òun lẹ̀ lè pè wọlé nìsín lẹ̀rù ń bà yín ojú ń tì yín ẹ̀rù ń bà ojú ń tì yín láti sọ pé ẹ gbàgbọ́ nínú ilé ìgbàgbọ́ yín sì nìyẹn nípa bí wọ́n ṣe dá àtìjà ní àtìlẹ̀ ẹ lọ túbá ni o alọ́fíwá ti kò ń dáadáa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ẹ jẹ́ kí a gbádùn oríkì àmàdíyà àti ìdáníyà ká máa ṣe ìdágbére. àwọn ìjọ àmàdíyà àwọn tó ní ọ̀dìyà níyà àwọn tó ní làhọ́ níyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànàbí àwọn ahmadiyya lòdìṣẹ́ àwọn ahmadiyya múritádọ́ ní bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. rántí bùtà ń retí ẹ̀yíṣà ọmọ màríyàmá kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ tí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ ìyá níyà kí gbogbo wa lọ́ọ́ máa dájú kúrúkúrọ́ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ̀ ní gbogbo wọn o. kàláwù ìṣọ́ ṣọ́wa káàmẹ́dì pèsè ríru ní ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà kàláwù làwà níbẹ̀. mírízà gulam ahmadu. àti ṣéwù ahmeda tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ìbọ́yìn nìyà kó kúrọ̀ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad gbogbo àgbáyé tó ti